يظهره على الدين كله ولو كره المشركون صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم واعلموا أن تقوى الله رأس الأمر كله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله دبد الله بلدا وفا وجو قلولا دنيا وجو ولا بد سيكون جارك أتجاد لي أردني ولا رجل بوجة بني نوات هنا حديث النبي صلى الله عليه وسلم وأن أفضل الأيام يوم عرفة إن رواية يوم النحر أفضل الأيام عند الله وذكر الناس الأجر الله ولدها قلنا أن عرفة حديث ميكي وجود مليا لكن كي جوا كان kìí sẹlòmíì torí ẹ̀ là ṣe ń dúpẹ́ lórí ṣíṣe wá tó ṣe wá ní mùsùlùmí lẹ́yìn ìgbà tí àwọn alálàájì ní àná òde yìí tí wọ́n ti dúró ní Àrafà eléyìí náà nàbẹ́ wọn Muhammad sallallahu alayhi wa sallam tó pè ní èyí tó ní agbára jù nínú orígun sí hajj lẹ́yìn ìgbà tí àwọn alálàájì ti dúró ń bẹ̀rù tí wọ́n sì dúró láti ìgbà tí wọ́n ti parí sọ̀lẹ́tò gbọ́hùn àti asọ̀ ní àsìkò lákòókò sọ̀lẹ́tò gbọ́hùn lóníkálukú wọn ti dìde dúró lẹ́ni tó gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè dojúkọ àkébìlà tí wọ́n wá ń tọrọ orí ayé àtàkìyàmù báyìí ni àwọn ọmọ ẹ̀yà wà àwọn ẹni tó náà wọ́n bá fún láǹfààní àti lọ ṣiṣẹ́ hajj bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe lánàá òde ìgbà yìí wọn ò yé máa fẹ́ lọ́nà wọn yé máa tọrọ orí ayé àtọkùnyàmù láti ìgbà tó ti parí sọláàtò àásùn lẹ́yìn sọláàtò gbóhùn lẹ́ẹ̀kan náà wọn yé máa tọrọ tètè tó fi wá di kóòrùn wọ. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك بلوي وتنصري جبلنا wọn ò fi gbólóhùn yìí ní wíwí sílẹ̀ títí ilẹ̀ òní fi má. àwọn ọlọ́dàájú wa wọ́n kúrò ní Àrafà lẹ́yìn ìgbà tí ọ̀run wà ó wọ́n tún ṣe làbẹ́ìkà wọn lọ títí wọ́n fi wá dé Muzdalifa Muzdalifa ni wọ́n sùn lájò oníkálukú wọn ibẹ̀ ni wọ́n ti ṣe sọ̀láàtù Maghrib àti sọ̀láàtù Ìṣá bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe sọ̀láàtù Fajr. ní àsùnbà àtúnlé lẹ́yìn ìgbà tó parí sọlátù fẹsẹ ni wọn wá gbéra òde mẹsàárì haram níbi tí mẹsàlásì Muzdalifa wà ibẹ̀ ló ní kálukú wọn tó ti ń tọrọ òòrì ayé àtàkùnyàn labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak kókó lẹ́nu wa tete ilẹ̀ ti má kedere sáájú kótó di fóònù yọ àwọn alálàájú tún péra pa kúrò ní Muzdalifa odi Mina lẹ́yìn tó tún ṣe lọ gbẹ́gà yìí títí wọ́n fi wọ̀ nù Mina wọ́n lọ wọ́n lọ bí ẹni tó fẹ́ jáde kúrò nínú Mina wọ́n dé kó sọ̀kò kékeré wọ́n yà wọ́n dé ká ni wọ́n tún yà wọ́n fi wá dé Jamratul Aqaba ibùsọ̀kò ńlá. eléyìí tó ṣe pọ̀ ńlọ́jìnà jù símìnà ọ̀nlọ́sùnmọ́ nàkàlì níbí èyí ni wọ́n ti wá dúró ibẹ̀ náà ni wọ́n ti dábàá ká wọn dúró nítorí pé gbogbo tó bá ti ní yóò náà nù ibi tí ká ká sí nìyẹn yẹn ni ti wá sọ sọ òkò yẹn òkò méje الله أكبر انتهى ذكر ليبدأ ذكر آخر يناتي كتا يناتي نيوتن لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ومواسك من بين الله أكبر الله أكبر الله أكبر òun tún bẹ̀rẹ̀ pẹ̀lú òkùnkàn kan òní tí ò bá yọ òun náà ni wọ́n pè ní yawmul hajjil akbar òun ni ọjọ́ hajj tó tóbi òun ni ọjọ́ hajj tó tóbi báwo wá ní ọlọ́mọ bá tó ń jẹ ọjọ́ júmọ̀ Allahu akbar orí ńlá lélẹ́yìí o orí pàdé orí orí wá ní púpọ̀ fún àwọn mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbogbo ọjọ́ ọdúnmọ́ à ọjọ́ ọdún lọ́jẹ́ nínú ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ọlọ́tún wa ní kí dúnmọ́ àtòní kó sì dé ìjọ ọjọ́ ọdún léyà alihamudulilayi rabbil alamin àwọn àgbà wà ní ẹni ní láti ìgbà tí oṣù tó lè ṣe ti bẹ̀rẹ̀ láti ṣe aláhu akbar aláhu akbar aláhu akbar láà ilaha illallahu aláhu akbar aláhu akbar wa lillahi ní gbogbo ọgbà náà là ń wí pé lónìí láti ìgbà tí oṣù yìí ti bẹ̀rẹ̀ lánàá láti ẹ̀yìn sọ̀láàtì fẹ́ẹ̀dì lánàá tọ́jẹ́jọ́ àárọ̀tà láti ẹ̀yìn sọ̀láàtì fẹ́ẹ̀dì láti ti bẹ̀rẹ̀ Allahu Akbar mi eléyìí tó ní í ṣe pẹ̀lú parí sọ̀láàtì gbogbo gbàdá bá ti parí sọ̀láàtì kọ̀ọ̀kan láti àsùbá àtàná títí tí ó fi di ẹ̀yìn àlázàrí ìjọ mẹ́rin tí í ṣe ọjọ́ mọ́ndé tí ń bọ̀ yìí ìgbà náà láti dájú bàbá ti sálámà ní gbogbo sọlá ti kọ̀ọ̀kan àmì ti Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd báyìí eléyìí ń bẹ nínú tó tún sẹ́kù nínú ojúṣe wa eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn ọjọ́ ńlá eléyìí tá a wà nínú rẹ̀ yìí báyìí ọjọ́ ọdún ilé ọjọ́ ńlá nì ọjọ́ tó tóbi jù lọ́dọ̀ ọlọ́run ọba ọdẹ àmà àbọ̀ ọdẹ àmà alọ́jọ́ tó tóbi jù lọ́dọ̀ ọlọ́run ọba o bẹ́ẹ̀ náà làwọn ọjọ́ mẹ́ta tó tó tẹ̀lé ọjọ́ ọdún ilé eléyìí tá a ń pè ní ayyamu tashriq àwọn ọjọ́ yìí anabi muhammad sallallahu alayhi wa sallam ó kún wọn ní ayyamu aklin wa shurbin wa ọjọ́ jíjẹ mímu ni àti ìrántí ọlọ́run ọba wa ọjọ́ jíjẹ mímu àti ìrántí ọlọ́run ọba wa torí ẹ̀ afọ́nmọ́ ọlọ́run ọba orí tí máa fi ṣe àwọn ẹrú ẹ̀ látàrí kọ́dúndé ọlọ́run ọba kò ní fi wọ́n wa ọlọ́run ọba ó ti náà ká nípìn nínú ọlọ́run ọba yóò jẹ́ kí orí náà kọ́ bá wa kalẹ̀ lẹ́yìn ọjọ́ ọjọ́ àbọ̀nú ni ọ wàlẹ́kùn lè kọ́ òun gbogbo àwọn èèyàn tẹ́lẹ̀ yẹn iná àná lọ́dún wọn tí a máa ṣe báwọn mùsùlùmí ti ṣe lọ́dún wọn ọdún gidi tọ́lọ̀ wọn bá ní kó máa jọ ọdún bẹ́ẹ̀ làwọn káfíìn làwọn náà lọ́dún wọn eléyìí tó jẹ́ èyí táwọn náà yà sọ́tọ̀ báwọn máa sọdún ẹ wá rí ọdún àwọn ọ yíyàtọ̀ gédégé tí gbogbo ọdún àwọn mùsùlùmí àlàáfíà lọ́gádé àlàáfíà lọ́gádókù àlàáfíà ní ọba lọ bẹ́ẹ̀ lọ́dún àwọn mùsùlùmí sẹ́rí gídígbò gídígbò kò sí lọ́dún àwọn mùsùlùmí kò sí nínú ọdún àwọn mùsùlùmí nítorí pé ọdún tiwa ọdún àlàáfíà ni lọ́dún lọ́dún wa nítorí pé ara àjọsìn náà lọ́dún nínú ẹ̀sìn Islam hàtí àyàtí ẹ̀kẹ́lẹ́kì máa ṣe olúwa ẹlẹ́dàá rẹ títí tí kò fi dé ìbá ti péré gbè erékeré lásán lọ́dún ẹ̀ bá ti bá mùsùlùmí kankan di rẹ̀ àmọ́ nítorí kọ́tẹ́sìn ìdènà ọjà lórí ti gbogbo wa lọ́dún náà ni gbogbo wa fi gbìyànjú lọ́jọ́ pé ká mú bọ́ lónìí wọn náà ní fa àlọ́ sí rí torí kọ́ kó tí wọ́n ń pè lọ́dún nìyẹn ní rí ẹ̀rí pé mùsùlùmí ọ̀pàdé ẹnìkan lọ́nà wọ́n ní bẹ́ẹ̀ wulẹ̀ kébi náà bẹ́ẹ̀ wulẹ̀ kadura wa ẹ sì ń pè ńgbà tẹ̀ ń darí bọ̀ irú rẹ̀ náà tẹ̀lé dídarí láti darí déyìí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni Islam àlàáfíà ti ọ̀la yìí yàtọ̀ sí àwọn eléegun séegun ẹ rí látàrí báwọn ṣe gùn ọ̀ràn ẹ rí i pé àìmọye dúkìá dúkìá ẹni wọn bàjẹ́ ọ̀kan náà ni wọ́n ba gíláàsì mọ́tò rẹ̀ jẹ́ ni wọ́n sọ pé ha àtàṣìṣe pọ̀ èkejì rẹ̀ nígbà tí ṣe wo ó lè àtàṣìṣe pé gùn yọ̀ lọ ẹni wọn pa ni ẹ máa rọ̀ ọ̀run lẹ̀ subhanallah àrọ̀ tọkọ gíláàsì ara yìí ara yìí wà wọ́pọ̀ yẹ kí ọ̀jẹ̀ subhanallah bẹ́ẹ̀ ni wọ́n tún àti àmì ti rí nìyẹn. à ń sèyàn léṣe apáyàn kì í nínú ẹ̀ síbẹ̀ ẹni tó àwọn èèyàn rí léṣe nígbàdàn nítorí kí wọ́n sọdún egun egun ọdún àdá síbẹ̀ ẹni wọ́n ti pààyàn síbẹ̀ ẹni lọ́dún yìí náà ẹ̀mí tó sùn náà kún ló ń kà nígbàdàn látàrí kí wọ́n sọdún àdá nílẹ̀ yìí náà ọdún orí ikú adúpẹ́ fọlọ́run adúpẹ́ fọlọ́run ọlọ́run bá tó lọ́mọ àmọ́ lọ́sàn-án wa bá wàláhì kìí sagbára wa kìí ṣe mí máa ṣe wa wọn náà bá jọ kàkà tí wọn máa ṣe wòlé tẹ̀lé egun tí wọn náà lọ wọ ẹgba ẹgba tó ṣe kí wọn ti rẹ àbí ètò bọ́nú tó máa wọ ẹni tó fi nà wọ́n á wọ ẹni tó wọ́n bá ti jẹ́ pápẹ́ fẹ́lẹ́ ní gbẹ́fẹ́ wọn fi kọ̀là sí ọ́lá ìlà tí bàbá ti yẹ kí ọ̀pọ̀ sí ọ́lá àdúgbò ẹ̀fọ́ lọ́rùn àdúgbò ẹ̀fọ́ lọ́rùn torí pé wọ́n sọ ní ẹ̀sìn Islam wọ́n sọ pé kó lé ogbélé láti àbúgbà sí àbúgbà ẹ̀ wọ́n sọ pé kẹ́ni kan ọmọ jáde àbọ̀kùnrin kan kò gbọdọ̀ jáde amọ̀sibọ́sí obìnrin àbọ̀kùnrin lè jáde tí ìrọ̀lú orí bá mú àmúbìnrin ọ̀gbọ̀dọ̀ jáde gẹ́gẹ́ bí àwọn olóró àdánù àwọn olóró rédíò táwọn làwọn máa ń sọdún ká ẹnìkan ló lè jáde ẹnìkan ò lè jáde dúpẹ́ kọ́lọ́ tó ṣe ọmú sùlùmí ẹni bí islam ti ṣe rí nìyẹn ẹni tí ó ti mọ̀nà tó tètè ya ojú ẹ̀ kó ní ọgbà islam nítorí kó lè rè yẹn kọ́ mọ́ bá kó wọ́n náà lò tó ọba kó pín lórí nǹkan mi sọ́yà tọ́tẹ́ sí islam wà á gbà ọkọ̀ ìbùnmí pé ìdè sí tòsí rẹ láti gbọ́ bó ti máa sunkún ni ìdè sí tòsí ẹ láti gbọ́ bí malẹ́kọ̀ọ́ ti máa ti ọgbà kọ́ máa ti ọ náà ọgbà àbọ̀ ọgbà kí ló mú ọmọ sí islam alhamdulilah alhamdulilah ala ni'mati islam ẹgbẹ́ sọ́nà ọba wa sọ ni wọ́n yá ayọ̀ lẹ́dí iná amanu taqullaha haqqa tuqati wa la tamutunna illa wa antum muslimun ọlọ́ni ẹ̀ páyà mi o nípa pàtó páyà mi o ẹ mẹ́gbà láti kú o láì jẹ́ mùsùlùmí allah eléyìí túmọ̀ sí pé ìdáná ká wà lórí ẹ̀ kó lè máa bá wa kalẹ̀ a ní ìdí láti dẹ́ni tó ti pé yọ̀ọ́ tàdí àgbọ̀dọ̀ sùnmọ́ gbé rárá rà o nítorí pé islam láti wà láàárọ̀ agbọ́dọ̀ wà lórí rẹ̀ lọ́sàn ọjọ́ alẹ́ wa náà kọ́ orí islam la gbọ́dọ̀ wà. allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar wa lillahi alhamd nínú ọdún léyà ìdí tá a fi pèlú ọdún léyà ciidul adha ciidul adha adha ni yorùbá pè ní léyà adha wọn pè léyà torí kò sí bọ́ọ̀ lédè yorùbá kò sí ha lédè yorùbá àmọ́ pè láwọn ṣe lè pè wọ́n ní ọ̀pá iléyà ọ̀pá iléyà ezekeleya kọdalẹ ezekela ezekeleya fàdíwulẹ ezesangbadero yẹn èdè lágbára yẹn ni yorùbá gbìyànjú láti gbé sí yorùbá ìrìndòl ọ̀pá ọdún iléyà torí ẹ wọn pè ní iléyà òsì tó burú mbẹ torí pé nítorí tẹ́lẹ̀ lágbára fẹ́ gbé sí yorùbá bí yorùbá ti gbà nìyẹn kò sí wàhálà yàtọ̀ sí nǹkan míì fẹ́ sọ pé irun sísọ láti ní jẹun kó ló ṣe jọra wọn kò sí tọ́jọra wọn bẹ́ẹ̀ darí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀yìn ló ọ̀fà lọ́dún yìí jọmọ́ àmọ́ pẹ́ẹ́rẹ́ kàtí wọ́n ń pè ní ọ̀fìyà ọ̀fìyà ẹ̀rọ àléyà ní jẹba àmọ́ pẹ́ẹ́rẹ́ ti ń jẹ́ ọ̀fìyà ọlọ́wọ́ bá ṣe lófin fún wa anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú àlùmọ́ yìí ó lọ àkọ́kọ́ ẹ̀ ọ̀pọ̀ àgbò méjì àbí ìhó lórí sarasara àwọn àgbò yìí wọ́n pè wọ́n ní amlaani àwọn àgbò funfun méjì ṣùgbọ́n tó ṣe pé dúdúdúdúdú ọ̀là wọn láàmú dúdú la funfun wọn láàmú sábà wá sàlàyé ó nítorí pé àwọn àgbò yẹn ẹni tí wọ́n fi ń ríran dúdú yẹn ni pé awọ dúdú wọn dúdú ni bákan náà ẹni tí wọ́n fi ń jẹun dúdú yẹn ni pé awọ bí ẹnu wọn dúdú ni ntaafin tẹ́lẹ̀ dúdú nù yanni kó àwọn bí ẹsẹ̀ wọn dúdú nù náà tó eléyìí ni tuma amla àwọn àpò méjèèjì wọn á di àbí olórí méjì torí ẹ wọn náà lọ́ọ̀rọ̀ apàlẹ́yà rẹ akẹ́kẹ́ wọn ló gbìyànjú tọ́ba rí ẹran yìí alihamudulilayi tọ́ba sì rí rẹ láti rí kọ́ ọ̀pọ̀ lálàáfíà àgùntàn wa pa táà pàkúlẹ́yà wa àgbọ̀dọ̀ dáwó ra o àgbọ̀dọ̀ dáwó ra o. èèyàn kan ní dára ṣùgbọ́n èèyàn méje lè dáwọ́ra màálù èèyàn méje lè dáwọ́ra rà fún mi torásìkò àti rà ò tí ì lọ ẹni tí o bá ti rà tẹ́lẹ̀ lè rà lónìí ẹni tí o bá ti rà tẹ́lẹ̀ lè o lè rà lọ́tùnla o lè rà ńjọ́ mẹ́rin láti kọ́ ohun tó wọ̀ níjọ́ mẹ́rin. ó túmọ̀ sí wípé àgùntàn àti bí kan ẹni ọ̀rọ̀ àgbo léyà èèyàn méjì ọ̀gbọ̀dọ̀ dáwó rà ṣùgbọ́n bàtà ẹ bá ti sẹ́ni abẹ́ pa ẹ sọ pé bisimilá allahu akbar allahumma hada ẹni wà ẹni ẹhìlì bẹ́yì bisimilá wàlláhu akbar allahumma hada ẹni wà ẹni ẹhìlì bẹ́yì ní orúkọ ọlọ́run ọba ẹgbẹ́rẹ́ yìí ọlọ́run ọba lọ́ba tó tóbi àlẹ́tọ̀ láti jẹ ẹran kan láyé yìí tí wọn bá pa lórúkọ lọ tí wọn ò sì pa tọlọ nǹkan méjì yẹn gbọ́dọ̀ tutù kò tó kọ bísímìlà láì jẹ kọ pa fọlọ Ọlọ́run bá lọ pa fún tóbi kọlọ ò ní jẹ gbogbo ẹni tá a bá pa fún yẹn a bá pa fún kàkà ọ̀tọ̀ kí mùsùlùmí ọjẹ torí ẹ anabi ọsẹ Muhammad sallallahu alaihi wasallam onílànà lọhùn mẹndẹbẹ àdẹrẹ ìrìndà Ọlọ́run lànà ẹnikẹ́ni tó bá du ẹran fún kàmí ìkẹyà tó sọlọ tó bá fi lè túra fún kàmí ìtẹ́yàtọ̀ sọ́nà ọlọ́lànà wàá fi kọ́nà tó ti kọ́nà ọ̀gbọ́n ní ọ̀tẹ̀ bísímilẹ́ ọlọ́hu ẹ̀ wà wá mọ̀ lọ́kàrin pé mò ń du kọ́nà wà wá sọ lédè lárúbáwá mà ọlọ́hùnmá hàdà ẹni wà á ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́nà ẹran lé àmì àti tàwọn ará lé wọ́nà ẹran lé àmì àti tàwọn ará lé kò kọ sọ́bẹ̀ lédè yorùbá wọ́n lọ ẹran léyà mẹ́ni o àti tàwọn ará lè o bàbá wa ti kú màmá wa ti kú ẹtú fún àwọn náà wọ́n lọ ẹran léyà mẹ́ni o àti tàwọn ará lè lò tó bá sọ pé ará lè yẹn ń péyàwó àtọ́mọ rẹ wọ́n á sọ pé àti bàbá mi àti ìyá mi àti bàbá mi àti ìyá mi àwọn náà níkùn nínú ládàbò tó ti pé ọ̀ ọ̀ dáwó ọ̀ dáwó pẹ̀lú wọn àrà. gbogbo ẹni tó bá tiẹ̀ náà àwọn náà ń bí pè náà torí pàdé bá Muhammad sallallahu alaihi wasallam àgọ méjì tó pa yẹn ọ̀pá kan fúnra rẹ̀ àtàwọn ará ilé rẹ̀ ọwọ́ kejì fún gbogbo àlùmà kejì fún gbogbo àlùmà ìwé lọ́wọ́ ẹ̀dẹ́ mi lọ́ọ́ pa méjì ọ̀kan fúnra àtàwọn ará ilé ọ̀kan fún gbogbo àlùmà gẹ́gẹ́ ṣùgbọ́n àwọn ọkọ̀ afọ́ra wa àti àwọn ará ilé wa ẹ wá kéèsì ọlọ́run lè gbìyànjú láti láti pẹ̀lú méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà àti bẹ́ẹ̀ lọ tó wàá dá mọ̀ sọ pé agbó tèmi ni o àti ti àwọn ará ilé mi iye kíye tọ́lọ̀ ń bá ní kọ̀ọ̀pá. lọ wọn a máa bá wọn pa ẹran ẹni tó bá wa pa ẹran sọ tẹ́lẹ̀ yìí máa káàbí ni wá jẹ́ pé akọ dànù nítorí tó wọn bá mọ̀ pé tí wọ́n máa wí nù sẹ́yìn máa gbé òun lọ́sàgbé bísí torí ẹ̀ à ń bùkátà láti dààmú fámẹ́sì wa ìwọ kan tó fẹ́ pa ò ń bùkátà láti dààmú fámẹ́sì wa bisimilá ọlọ́hùn ẹ̀kọ́ ọlọ́hùn bá a dà ẹni wà ẹni àbẹ̀lẹ̀ bẹ̀yì tó bẹ́ẹ̀ láti wí tó tó bá yẹ kọ́ fẹ́ báyẹn tó kọ́ ọ sọ pé wọ́n lọ hàdà ẹni fúlẹ̀ wà ẹni àbẹ̀lẹ̀ bẹ̀yì tìhì ìwọ lọ lágbájá ni ó ní àgbo léyàdì o tí ẹni o àti tàwọn ará ni o ti lágbájá lágbo léyàdì àti tàwọn ará lè ẹ ṣàkíyèsí kẹsọ bẹ́ẹ̀ eléyìí sàníyàn níta ẹ sọ jáde lẹ́nu kì í sàníyàn ẹ sọ jáde lẹ́nu wáyé o ẹni tó bá wá bá wa pẹ́ràn á san owó sẹ́kù á gbọ́dọ̀ fún ní kankan nínú ẹran yẹn gẹ́gẹ́ bí owó sẹ́ẹ̀rì á gbọ́dọ̀ fún ní kankan nínú ẹran yẹn gẹ́gẹ́ bí owó kò burú láti òfin ká wọn ló máa ń bá gbogbo wa gbẹran ládùúgbò wa kí ló dé eré àwa kú wọn àbá gé wọn làwa ni àwọn ọmọ adó fúnra wa ni àló ní ká lóko ní kó dùn ká rẹ tóbi dórí obìnrin tó fẹ́ palẹ́ yá oníkọ́ pa rẹ fúnra ara rẹ àbùkátà fẹ́ni kọ́ fẹ́ni kọ́ pa bisimilá allahu akbar allahumma hada ani wa ani ahli bayi téèyàn bá wá jẹ́ kótó lèèyàn kò lè dápa àbí ẹ̀rú báyìí kò lè dájú kò sí tó burúkú ẹlòmíì ọba dùn ṣùgbọ́n ẹni tó ọba dùn kọ́ sàkíyèsí ta sọ yìí tọ́ ẹni tó bàbá wa dùn kò jẹ́ wá lọ́rùn ẹran bàbá wa pé ẹ àbí àjẹ́ lọ́rùn ẹran bàbá gbogbo ẹni tó bá tó wá dùn ẹran ẹ̀fọn lọ́rùn ẹ̀ kó lè bá àgbà ọlọ́mọdé ọrùn ẹran báwọn wọn wá máa dọ́rùn ẹran jọ fún ọ iye ọmọ ẹran

má jẹ ẹran lájẹjù lájẹyàgbẹ́ nítorí pé kò mọ́ ọ́lá tẹ́lẹ̀ náà ẹran tó ti jẹ tó ti tó dán mẹ́fà lọ́ wá rí ẹran lọ́ bá kò sí kò gbé tìǹdì lọ́ ti jẹ sínú ẹran tó ń tún jẹ ẹran gidi òun kó gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn àbá títí àárọ̀ lánàá ọgbà so gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì náà lànàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam lóbi ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti kọ̀ fún yín láti kó ẹran ilé apamọ́ tayọ ọjọ́ mẹ́ta ní báyìí ẹ kó pamọ́ dìgbà tó bá wù mí. orí ayé wà fún anis láti kó ẹran lé wa pamọ́ títí dẹ̀ mí wọ́n lọ́ mọ̀ gbígbẹ́ bá mọ̀ pé ẹni kó pamọ́ tí ò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ gbé bí okùn ni bẹ́ẹ̀ máa sábẹ́ aṣọ sí edukọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì dín kálẹ̀ ni tí ó gan wa kókó ẹ̀hẹ́n bẹ́ẹ̀sì bẹ́ẹ̀sì ṣètẹ́bọ̀ náà ṣiṣẹ́ máa gbé kaná sí ọdún kan ọlọ́ọ̀rẹ́ yìí lọ. tó eléyìí túmọ̀ sí pé ìdẹ̀kùn ti dé o lè gbé ẹran lé ààrẹ pamọ́ ìgbà tó bá tó wù ọ́. ṣùgbọ́n ẹtí ká fi wo ẹtí ká fi sun àwọn ẹni tó yẹ pé àwọn náà ó wù àwọn náà káwọn náà pẹ̀ràn bẹ́ẹ̀ ṣùgbọ́n náà wọ́n bọ̀ fún wọn ní bíbọ̀ àṣírí àtìlẹ́sí bẹ́ẹ̀ ẹtí ká fi sùn wọn irú àwọn ilé yẹn tẹ bá fún wọn nínú ẹran yẹn ẹ rí i pé ìdùnnú lẹ́gbẹ̀ẹ́ wọnú ọkàn wọn ẹ gbé ìdùnnú wọnú ilé wọn inú wọn dùn àwọn náà mọ̀ ọdún bẹ lóde ẹ jẹ́ ká gbìyànjú ká sí bẹ́ẹ̀ káwọ́ wò nítòsí wa àti ní dínàdínà kálẹ̀ ẹni tó ṣe pé ká fi rú ká fi sọwọ́ sí wọn eléyìí sallallahu alayhi wa sallam ní ọjọ́ ọdún kan wọ́n á bá àwọn ọ̀sọ́rọ̀ ọmọge méjì lọ́dọ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha tó ṣe pé wọ́n fi wá pa panu fún ìyá ńlá wa Aisha radiyallahu anha tẹ̀wọ́n pé bàbá rẹ̀ ní Abubakar bàbá sì lè wọlé kọ́ lọ sọ́dọ̀ ọmọ rẹ̀ ìgbà tí Abubakar wọlé ó rà wọn yìí lọ́dọ̀ ọmọ rẹ̀ Aisha sanda wákàtí létí Abubakar ẹ ẹfẹ máa dání ṣètọ́n nínú ilé anabi Muhammad sallallahu alaihi wa sallam adéwà anabi wa gbọ́ anabi ní tiwọn alẹ ọdún náà ṣe inna li kulli qawmin 'ida wa hadha 'iduna dáadáa gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan lọ́lọ́dún tí wọn ọdún tàwa mùsùlùmí ọdún tàwa mùsùlùmí kàkíyèsí o wọn àmọ́ lu sẹ́kẹ̀rẹ̀ sákàrà wọn ò sì máa lu sẹ́rẹ́ wọn ò sì máa lu sẹ́kẹ̀rẹ̀ wọn ò lu aago pẹ̀lú amos lọ sí pé wọn lù àbí wọn kàn sí wọn kàn kọrin náà ni anábìyẹ sọlọ lọ àti ọlọ tí wọn lẹ eléyìí lọ́dún tiwa torí kó gbé yẹn pátá torí lọ́dún tiwọn. torí ẹ ẹ̀yin náà ẹdùnú ẹ̀yin náà yọ torí kọdún ló dé ẹlòmíì wà tó ṣe pé ayọmọ dọtínú rẹ máa dùn yàtọ̀ sí dọtínú rẹ máa yọọ máa bá níjà níbi pa ti sí ọ̀rẹ́ mùsùlùmí tó ń sọ ọdún mùsùlùmí sì ni wọn náà tún lọ gbẹ wùmẹ́kò wọ̀ wùmẹ́kò mọ̀ ah, àmì òtún ni ẹ̀ náà ń gbà wùmẹ́kò lónìí òtún ni ẹ̀ bákan náà wọ́n ní á ṣe ìtọ́ yẹn kẹwọ́n lórí kíláàsì kíláàsì kíláàsì kíláàsì à ń sọdún ni torí ẹ èyí náà wọ́n yí di lónìí alihamudulilayi ẹlòmíì jẹ́ bá wọ́n ẹ̀ sì dáná á masha Allah la quwwata illa billah àtẹ̀yìn náà dáa báyìí alihamudulilayi torí pé kálukú wọ́n ti tàbí apàtì ẹni tí ọ̀wọ́ ti wọ́n ti tàbí apàtì adúpẹ́ bọ́lọ̀. ẹnì pẹ́ ni tí ó ti kọ́ ọrùn máa ọ̀dà wọn á kí ló fẹ́ máa dunú sí kò sí tó wọn tẹ̀lé ẹ ẹ ẹ̀wù yìí ó bí ẹ̀dẹ̀ ni tí wọ́n wọ lẹ́yìn rúbọ̀ ni mo dé ibi ojútì lónìí mẹ́rin sá táwọn èèyàn wá wò kékeré rí ẹ̀ pé onílọ́dún ìdílé ọ̀nì àwọn máa léyìn ọ bụ ọ kọ́ ó sì ṣe bí gbàtẹ́ ṣe mùsùlùmí kí ló ń tẹ̀ láàmú ó ń ṣe bí gbàtẹ́ sọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam kí ló ń ṣe ọ́ bàbá ní nǹkan jẹ ó túmọ̀ sí pé kórí ọ̀dà wò bàbá ló ń jẹ káàjẹ ó túmọ̀ sí pé a máa ń gbà máa nì nítorí pé ọlọ́wọ́n ọba tó fún ọ lálàáfíà ó tó dúpẹ́ fún ọlọ́wọ́n ọba tó ní kó máa bẹ láyé láyé kí ọ̀gá ó yọ ọpọlọ rẹ ó tó fọpẹ́ fún ọlọ́wọ́n tó ṣe léyìí ó sì tó kù náà mùsùlùmí gbọ́dọ̀ fòdùnú rẹ̀ hàn lásìkò ọdún kátùnú kátàkà ọmọ wa náà tà mà ẹdẹwù fáwọn ọmọ yẹn ẹjẹ kí ni wọn dùn lọ́jọ́ ọdún ẹdẹwù fi àwọn yín ẹjẹ ni wọn dùn káwọn náà mọ̀ pé yẹ àwọn òsílẹ wọ kọmọ náà mọ̀ pé yẹ bàbá ni bàbá òun nítorí kékeré ni ọdún léyà náà ó tún dọdún Ramadan abẹ́mẹ́lẹ́ kẹta yàtọ̀ sọ́jọ́ júmọ̀ kò sí kò sí yàtọ̀ sọ́jọ́ júmọ̀ torí délé yìí mùsùlùmí kó gbé kó gbé ìdùnnú kó gbé wọlé lọ bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹni tọ́lọ̀ fún lágbára tó lè pẹ́ran léyà ọ̀gbọ́dọ̀ sáhùn ọ̀gbọ́dọ̀ sáhùn adìẹ máa fa adìẹ báwò wọ́n máa fa adìẹ paléyà lé ẹnì kan sọ pé tí wọ́n bá pe orúkọ ó burú wọ́n ti orúkọ paléyà torí ẹ̀ kàkà kọ́ lọ́ra adìẹ two thousand fi one thousand kún fi one five kún kọlọ lórúkọ ọwọléyà walhamdulillah láti rí dájú kó olùkọ yẹn ti pọnú kan torí ẹ mo ti pa tiẹ̀ tẹ́lẹ̀ mo ti sọ rí pé mo ní three thousand five mo ní four thousand tètè gba ọjà lọ́wọ́ bá ti kó ntúmọ̀ àní kọlọ lọ olùkọ ẹ̀yin náà ẹ̀dín lówó ẹ̀dín lówó ẹ̀dín máa sáwó máa náà kó ti dé báyìí náà ní sìn tẹ́ ẹ bá sọ ọwọ́ rẹ ẹ máa ti dẹ́ mí ni ẹ̀dín lówó ẹ̀dín ó kó náà bọ́ sínú kọ́ paléyà torí ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó lè paléyà kọ́ paléyà ẹ mú nùnú wọn ọkàn ìyàwó yín àtọmọ yín akramakumullah lásìkò ọdún ìjọ wa dá lèyàn máa fi sọdún èyí fi tọrọ wọ sọdún ìmúkúmu ìjẹkújẹ ìwòkúwò ìrìnkúrìn sínú wa o torí pé mùsùlùmí o ọdún gan ni ọdún gan torí ẹ kí èso jẹ tẹjọ ẹ gbọ́dọ̀ jẹ tọlọ sí ilé wọ ẹnìkan ló ń ti ẹlẹ́dẹ̀ tó lè pẹ ẹlẹ́dẹ̀ fún léya ọlọmọdé ọlọmọdé nígbà tí èso kórè ibú báyìí Ọlọ́run sí ilé wọ jíjẹ ọdún apá fún léya léya kí ni gánà ọdá dúpọ gbàdùn torí ẹ mẹtẹẹdẹ kú jẹ mọmọ mọ kó mọ mùsùlùmí ni wọn ti kó àtijọ́ báyìí wọn làwọn á ń ṣe kíníkan ọ̀rẹ́dẹ́gbẹ́ club ọ̀fìnìkan tó àwọn ti wá rọ tí wọ́n ti ń kójọ wọ́n ti ń dàgbà fúnra wọn wọ́n ti sọ nígbà wọ́n ti pàdé ọ rẹ̀ ọ̀rẹ́ ń dọ́ta wí. àwọn òmùkìní ìdọ́rùn à wọ́n máa mú mú kú mu torí pé ẹni tó bá ti mú láyé kò ní mú tàlìjẹ́nà kò ní mú tàlìjẹ́nà kí ni wọ́n ń gbà náà sí ó ti sọ ọdún rádaràda ó rí pé ti ń ṣe ọ̀pọ̀sẹ̀ yọ ọtí ò lówó tó lé ná ọ̀ lásán tó dá lọ́rùn nítorí kọ́tínà ni ọtí máa sọ yẹn lakú sẹ́nu bí ìbá tèèyàn dẹ́nu mùsùlùmí ìpọ́ntì mùsùlùmí ìtọ́tì mùsùlùmí ìrọtì mùsùlùmí ìmutí mùsùlùmí ìpúnyàn lọ́tì mùsùlùmí ìfọtí sàlejò mùsùlùmí ìlọ́tì lé wọn á fi ọ̀ní ara lé lọ́tì lé ọlọ́mọdé torí rẹ yóò kọ́ lé padà ó kọ́ kó kọ́ níyà o agbọ́gbélé kan jẹ́ bẹ́ẹ̀ lẹ́ ẹ̀yí padà ilé lọ́tì lé báwo. ẹ̀yin ò ní ìtẹ́ ìsísọ láti lé ọwọ́ ajẹ́kọ́sílẹ̀ nílé ẹ̀ lẹ́kọ̀ọ́lé ẹ̀ lọ́kànlé ọtílẹ̀ wa fi sọ pé ẹni ọlọ́mọdé ẹ̀yin ó pọ́n padà ilé lálùbáríkà àlùbáríkà tá a ti lọ kéńtó lẹ́sẹ̀sẹ̀ kọtí àlùbáríkà ń bọ́ torí délé ọ̀dọ́ àjàmá mùsùlùmí àgbọ̀dọ̀ mutí o wọ́n ti wá dáwó àǹkárá làwọn ẹ̀ wọlé o lọ́dún léyà yó fújì léyà nìyẹn ọlọ́mọ ẹ̀jẹ̀ má bàa lọ́bẹ̀ o ètò ti jẹ́ pàtàkì ló ti sí o ọlọ́kọ́ gba lẹ́sìn lọ́dọ̀ rẹ̀ èyàn bá ti fọwọ́ ara rẹ̀ má léèrè kalẹ̀ èyàn gbọ́dọ̀ fẹsẹ̀ tá àpàdánù ní ìṣó ti má ọlọ́run ti pín ọ ti pín ọ léèrè nínú oore tó pín lọ́jọ́ ọdún lónìí má fẹsẹ̀ rẹ̀ tá

àwọn ọmọ ọkọ ẹran dídí jáde o ẹ máa jọ tí ẹ máa mú ẹ máa mú tí ẹ máa jẹran ẹ máa mú tí ẹ máa jẹran a ah, ọlọ́run dákun má bàtí wa jẹ́ ọlọ́run dákun má sì wá láláì lérò àní mùsùlùmí ẹ̀ mutí mùsùlùmí ẹ̀kọ́ tí ń sèyàn lálejò àfi tí ilẹ̀ yorùbá ìlànà mùsùlùmí mi mi ó lè mú ó lè mú tí dìgbà tí wọ́n yẹ máa ka fóun bẹ́ẹ̀ lọ́kọ̀ ládùúgbò kan mẹ́wọ̀ ẹnìkan tọ́ eléyìí ti jẹ́ ìmọ̀mù bá lọ kánú àwọn ẹ̀yà súnà wa náà ìyá ọ̀dà àwọn ẹtí rí ìyá ọ̀dà àwọn ẹtí ń tọ́tí ní kí mú wọn sí láti ìyá ọ̀dà àwọn ẹtí rí ẹ wá ní ìyá súnà kẹ́ ẹ mọ́tí ń jẹ́ súnà ńlá ẹ wá ní ìyá súnà ìyá ọ̀dà àwọn para ti ń tọ́tí mọ́sálásí torí ìdí eléyìí báyìí gbàtẹ́ bá ti fi àyè ránù sílẹ̀ ẹni kò ní torí pé owó ẹtí náà wọ́n tún wá rẹ̀ bí dásí mọ́sálásí ẹ̀bí rẹ̀ ní mọ́sálásí ọlọ́mọdé torí di eléyìí báyìí ẹjẹ ká bẹ̀rù ọlọ́mọ bá wa láti àárọ̀ ẹ̀tọ́ à ń gbé rẹ́kọ́dù ọ̀kan ọ̀bá bù wọ́n bá ti tán omi ọ̀tún bẹ̀rẹ̀ wọ́n bá ti tán omi ọ̀tún wọ́n ní kí ló dé ọdún là ń ṣe ọlọ́mọdé wọ́n yìí tẹ̀sẹ̀ wọ́n yìí fi sọdún wọ́n yìí tẹ̀sẹ̀ wọ́n yìí fi sọdún ìkókòkò ló ti kó sọmọ rẹ lórí yóò yọ nígbà bá tẹjọ wá nígbà táwọn ọmọ ọlọ́mọ mi bá hàlùkùránì tọmọ rẹ ọmọ tó fújì lọ gbogbo fújì ló kún rí rẹ̀ oní àwọn akọni tí ń bá tí ń bá kíni tí ń bá kíni tí ń bá ìrírí wúlò láti ìyá dàda ń bọ́ bàbá dàgbẹ̀rẹ̀ ọmọ náà ń ṣe bíi sọ̀gẹ̀dẹ̀ lúná tí èso ẹ̀kẹ́ máa gbọ́ ẹgbẹ́ kùránì sí fọ́ọ̀mà fọ́ọ̀mà ọmọ akọ yọ yọ ọ̀rẹ́ kò ní tọ́jọ́ kò ní tó sọ ọmọ yọ ọ̀hà gbogbo alukùránì sórí torí kọ́lọ́ ń sàánú àwọn ọmọdé tẹ̀lé yẹn orí wọn ọpọlọ wọn ṣá gidigidi lópin ìgbà tẹ́ ń bá ń dínkù gbọ́ntọ́ da gbogbo ẹ̀ wọ́n máa ha sóun síbẹ̀ yìí náà rántí orin arúnà tẹ́ ha sóun síbẹ̀ rántí lórí orin babalẹ́gbà tẹ́ ha sóun táwọn bàbá yín náà ń gbé sí fún yín egungun ẹ̀ níbẹ̀ lórí sí ṣé a ní afẹ́fẹ́ lé ta lè fi hápò lọ́pọlọ yín nìsí kò sí bẹ́ẹ̀ náà ẹ̀yin náà ti ń pin tiyín sórí àwọn ọmọ yín nìsí tìǹbà tìǹbà tìǹbà tìǹbà gbogbo tìǹbà ọmọ sọ̀sọ̀ kù sọ̀ nígbà tí bàbá ọmọ tí ọmọ bàbá ọ̀kàkùn yọ ọ̀kàkùn ọmọ tí ṣe mà nígbà tó ti pé bẹ́ẹ̀ ti sẹ́kọ́ ọmọ yẹn ó yá iná lẹ́yìn apátá ni rẹ̀ bó ṣe wù yín kọ́ ọmọ ó ní ẹ̀yin náà lẹ́yìn apátá ni wọn torí ẹ̀ lẹ́yìn gbégbé kú gbèsè fọmọ tó máa ń gbọ́ ọ alọ́dún làwọn ẹ̀sìn rẹ́kọ́ọ̀dù wọn kọ́ọ̀dù rẹ́kọ́ọ̀dù wọn tó ti pé ní òkun wọn sùn wọ́n ti dáná nẹ́pà lọ́lẹ̀ ló ti lé lọ́dún ọ alọ́ ọrọ̀ kó sínú jẹ́ẹ̀lì kó bẹ́ẹ̀ gbọ́ rẹ́kọ́ọ̀dù yìí náà ní gbogbo àwọn fíìmù òfò fíìmù àdánù wọ́n fi sọdún wọ́n fi fíìmù àdánù sọdún ẹnìkà ìyálóde àgbákò àgbákò wọ́n pè yàn lágbà ẹgbó kọ́kọ́ lẹ́wà nìkan máa ma o tábàkò bá yọ fáwọn ilé àgbákò orí èwo gan subhanallah lẹ́wà gbèsè fún ọmọ yín tó wọ́n máa wò lọ́jọ́ ọdún àwọn òbí lẹ́yìn ìrìn ṣe tọ́nu rẹ̀ jí orí ìdí ẹlẹ́yìí báyìí bẹ́ẹ̀ bá mi fídíò ẹ̀ má bàjẹ́ o àwọn kẹ́tẹ́ẹ̀tì náà wà tẹ́tẹ́ bá ṣe ń kọ́ ọmọ tí ó sì kí alukurani àwọn kẹsẹ̀tì wà tí wọ́n fi ń kọ́ ọmọ alálàyé ẹ̀sìn àwọn kẹsẹ̀tì wà tó tẹ́tẹ́ sì dánilẹ́kọ̀ọ́ tí bàbá àtìyá àtọmọ náà lè wò tí gbèsè ayé yín tó fi dà kọ́nà ní ti gbèsè ayé gbogbo wọn dà. jẹ́mà lọ́jọ́ ọdún yàtọ̀ sí pé apín ara lé àwọn ọ̀gá ń ta fẹ́ pín fún nínú dáadáa tí ẹ̀ máa ń ṣe ń bẹ̀ wọ́n náà ní ká bẹ̀rẹ̀ ara wò nítorí pé ó yẹ tí ìdí òkè gbópọn láàrin wa ká àwọn òbí wa wò pọ̀lọpọ̀ ló jẹ́ pé àwọn òbí ń ránṣẹ́ sí ọjọ́ ti pẹ́ kò débẹ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ yìí náà ẹ jẹ́ ká ṣe ká bẹ̀ wọ́n wò nínú ọdún yìí báyìí ká jẹ́ kí ìdùnnú kọ́ wọn náà kan wọn ká bẹ̀ wọ́n wò ká jókòó tì wọn ká bá wọn wa àwọn ọ̀rẹ́ wa àtàwọn wa ẹbí àtàrà wa ẹ̀já sọkùn ẹbí pọ̀ pẹ̀lú wọn nínú ọdún yìí báyìí kásẹ̀ dáadáa sẹ́ni tí ń bùkátà kásẹ̀ dáadáa sí kásẹ̀ ràn lọ́wọ́ sẹ́ni tí ń bùkátà kárùn lọ́wọ́ kájà ni tó ṣe é pé yóò tún bọ́ pọ̀ nídìí ṣíṣe tọ́lọ̀ yóò sì máa dènà sí ẹ̀sẹ̀ kọ́lọ́wọ́ bá ọgbà ọdún náà kọ́gbà lẹ́sìn lọ́dọ̀ wa ẹran tá a pa ọlọ́wọ́n bá kọ́gbà lẹ́sìn lọ́dọ̀ wa ọlọ́wọ́n mọ́ àṣẹ ọdún eléyìí kọ́mẹ́sì láti máa fún gbogbo wa kọ́lọ́wọ́n bá ó tún bá gbà fún wa ó gbà wá láyè láti ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè ìpẹ́ nínú ẹ̀sìn Islam àti lábẹ́ títẹ̀lé tàbí Muhammad صلى الله عليه وآله وسلم أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله دلدل يا سكواد او يا مكياد اتسي اهون كدا دا دا دا الليل تسيكي ايما سي اهون يلافاني الليل تسيكي yọ mú kí ìdùnnú náà kọ́ kárí nítorí pé ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn gbogbo bó bá ti lè wù tó bó bá ti lè wù kó gbìyànjú tó láti tí ó dunnú lọ́jọ́ ọdún yìí ìdùnnú lè má mọ̀nà tó fi dé ọ̀dọ́ rẹ̀ ẹtẹ́rin pẹ̀pẹ́ wọn irú àwọn ẹni tó wà nù pọ̀jù bẹ́ẹ̀ ẹni tó wà nù ẹ̀yẹ fún lóúnjẹ wò ẹ̀rí pé kó tó tẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ máa ti náwó rẹ̀ sí ẹ̀rín ní òfin gbà nítorí kó ti máa pé bí ti ń pa òun pẹ̀lú òkú ọlọ́run yóò rò kó gbàgbé báyìí nínú táwọn yẹn máa ń ṣe náà fi ń pa àwa náà tó ká ṣe láwùjọ wa ó náà ní pé téèyàn bá lówó ẹ lè pa àwọn èèyàn láti wá jẹun kẹ ẹ dáná kẹ ẹ pè wọn láti wá jẹun oúnjẹ ọdún eléyìí yóò mú ìdùnnú wọnú ọkàn ọ̀pọ̀lọpọ̀ amọ̀lẹ́wọ̀n àwùjọ kan báwọn olówó máa ń ṣe bẹ́ẹ̀ tí ò bá rọ̀yàn kan lọ́rùn láti ṣe bẹ́ẹ̀ kò sí tó burú èèyàn méjì mẹ́ta mẹ́rin ká dáwó papọ̀ ká ṣe oúnjẹ ká pa àwọn ẹni tí wọn ò rí jẹ tó nǹkan wọn wá jẹ pẹ̀lú wa níbẹ̀ nù nǹkan tó dáa téèyàn máa ń ṣe lásìkò ọdún yìí eléyìí ti máa ń jẹ́ kí ìdùnnú ọdún kọ́ kárí. bákan náà nínú nǹkan táwọn èèyàn tó máa ń ṣe òun náà ní wípé láwọn àlùmí pé ọba àlù yóò jáde lẹ́yìn ọjọ́ ọdún yóò gun ẹṣin yóò fi yípo ìlú nígbà tó bá gun ẹṣin tí ń gun yípo ìlú pé ha tí ò bá ọba òní jáde kun ẹsìn báyìí alihamudulilayi ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀fẹ́ ṣe islam àwọn náà ó sì tó ní tiẹ̀ islam ọmọ wọn ṣe nítorí wọn pa lóòwe látọjọ́ tó ti pẹ́ wọn ní alinaso alẹ́dí ni mọ̀lọ́kè ẹ̀sìn tọ́ba bá ń ṣe iná ni àwọn aráàlú ọmọ ẹ̀sìn tọ́ba bá ń ṣe islam ẹ̀rí pé mùsùlùmí ọ̀pọ̀ nùgà tí ọba ọba ṣe islam. ẹ̀rí pé irun tó bá ń ṣe ẹni tó pọ̀ jù náà làwọn náà máa tó ti pẹ́ ni wọ́n ti kówó yìí àwọn lárúbáwá wọ́n ní ànínásù àlẹ́dí ìmọ̀lòkè ẹ̀sìn tó àwọn èèyàn bá ń ṣe làwọn èèyàn náà máa ṣe wọ́n náà máa fi ṣàpèjúwe ní gbogbo òlu ọba àlú pé mójútó Islam ó wá jẹ́ pé gbogbo sọ̀làwádìí rẹ̀ kọ̀tẹ́tì ètò àti mọ́sálásí kan ọba sọ pé tọ̀ bó bá ti túmọ̀ àti ń bọ̀ mọ́sálásí báyìí là ń lọ tó bá tún lè tọ́ tẹ̀lé ibi báyìí là ń tún lọ dáa ìlà àti lọ. ẹ rí i pé ẹni tí ọ̀bẹ sí Islam ló sì Islam wàlá ìjọba ẹni tí ọ̀bẹ sí lọ ló sì lọ ẹni tó jẹ́ mùsùlùmí mùnáfi gíga lọ́pàá mùnáfi gíga ọ̀nà ọ̀bẹ rẹ̀ sì ní sí lọ. Ah, ẹ má ti pé kí lè ṣe bọ́lọ̀ náà lọ́mọ ah, ni kí lè ṣe àwọn tó òwúrọ̀ ọlọ́run ti mẹ́tí ọ̀wọ́ nánà gẹ́gẹ́ bó ti mẹ́tí ọ̀wọ́ àlùjẹ́nà ọmẹ́tí ọ̀wọ́ nánà kọ́lọ̀ mọ́tà wà máa nà torí ẹ̀ ló ṣe jẹ́ pé láwọn àlẹ́ haúsá yẹ àwọn ọba tí wọ́n bí àwọn ọba àlùkà bíi Kánò bíi Sokoto àtàwọn àlùmí bẹ́ẹ̀ ẹ̀rí tó tọ́jú bá ti dé báyìí à ọdún wọn ẹ máa dùn látàrí pé àwọn ọba wọn kọ́ bọ́dún bá ti dé ọgbọ́n ògùn yóò yí Kánò tó àwọn èèyàn ni wọ́n wàá dùn gan-an. pé ha ọlọ́run ọdún jọ ọlọ́run jọ ọmọ tètè dé jọjọ ọmọ tètè dé subhanallah tó bẹ́ẹ̀ náà ni táwọn ìlú yorùbá mi náà àwọn náà ń gbìyànjú ó tilẹ̀ jẹ́ pé àwọn ṣe ẹ rí i pé ti dé láwọn àlù kan dọ́kẹ̀tì ọdún dọ́kẹ̀tì ọdún àwọn náà máa láwọn ètò máa ọba wọ́n máa ń ọba pápá ọdún léyà yìí wọ́n máa ọba tọ́ àmọ́ ẹ̀rí láwọn olùkọ́ kan bẹ́ẹ̀ especially tẹ́ bá lọ sí jẹ́bú òde nírú ọ̀túnla ìmọ̀ alágbára láti fi kíbi nàìjíríà ẹni gbogbo yẹn ti máa lọ bẹ̀ wípé ojúde ọba lọ́ba àtijọ́ kẹta ọdún léyà ṣùgbọ́n ọdún léyà ní lásìkò yìí ṣe déédéé pẹ̀lú ẹ̀ ẹ̀kọ́ àyè òbó ò lè ṣe kí wọ́n tún máa ṣẹ̀bọ̀ ẹ̀kọ́ tún wọnú tí wọ́n ń ṣe ń jọ ẹ̀kọ́ tún wọnú tí wọ́n ń ṣe ń jọ torí pé bẹ́ẹ̀ bá fọ yorùbá tẹ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ títí ó kú bẹ́ẹ̀ sì wọ ẹbọ fún onínú ẹ̀jẹ̀ rẹ̀ àfẹ́tọ́nà bá sàn bí wọn náà kíyèsí e ara ó kù síbi tó kù sí lára rẹ̀ kò kíyèsí e ara sọ̀rọ̀ pé pàṣẹ ìka sí ọjọ́ òní ọ̀sán pé à ah, ẹ náà kú gbogbo dáǹkùn àlè ló ń bí o olú ọkàn dànù ni o àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀hẹ́n torí pé yorùbá bẹ́ẹ̀ bá pọ̀ wọ́n títí tẹ́ fi kẹ̀kẹ́ àtọ́sẹ́ gbò wọ́n títí títí títí àwọn ò ní awọlé ẹ̀ lé ètí ó kú lara tún kú lára náà lẹ́sẹ̀ tuntun sẹ́gbọ́ sọ́lọ̀ ọkọ bàjẹ́ ńlẹ̀ yorùbá yìí àbí wọ́n sùn tọ́wọ́ ayé tó lọ sáájú so nítorí ti báyìí láwọn ojúde ọba nítorí ọdún léyà náà làwọn torí ti báyìí àwọn àgbà pẹ̀lú nílùú nya ni pé láti ọ̀túnla ọ̀túnla tó jẹ́ tí ó jẹ́ ìjọ kẹta ọdún àwọn náà gba àmà ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀kú ọdún ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀kú ọdún a sì ń gba lérò pé náà àfi sọ̀ ń gan láti fẹ́ máa ṣe pẹ̀lú òkú lọ́túnla àpè gbogbo wa lásìkò asiri kí gbogbo wa kápàdé mbẹ ọlọ́run ọba kó sí rọrùn fún wa nítorí pé láàfin ọba náà lè ti ṣèdánilẹ́kọ̀ọ́ báyìí àbí òye wa ẹlòmíì lọ bẹ̀rẹ̀ ah ìsìlámù mà dá ìsìlámù mà kúkú dá pọ̀ lọ́nà ọba rí kékeré ọ̀dà alákọ̀ọ́ máa mùsùlùmí munafiki mùsùlùmí tiẹ̀ sí lọ tẹ́lẹ̀ lọ́ba di Allahu akbar díẹ̀díẹ̀ lọ́ba di fún àárín mọ́sálásí kọ́nà ọ̀bọ̀ sí rọrùn fún wa. torí ẹ̀ jọ̀mọ́ kí lẹ́yìn náà lè ṣe láti mú lọ síwájú bẹ́ẹ̀ sí Islam ìlú wa yìí ẹ má sàánú rẹ o gbogbo tẹ́yìn náà bá lè ṣe ẹ má sàánú rẹ o gbogbo alọ́lọ́wọ́jọ bí wá léèrè o ètò pé ah, mo kúkú dúpẹ́ fọlọ́ ẹ̀mí ọ̀ká tí ò ń gbọ́ kí ó pọ̀ ọ̀ká tí ò ń gbọ́ kí ọlọ́run fi wọn náà léèrè kí ni sẹ́yìn náà lè ṣe tẹ̀sí lè múlò síwájú bẹ́ẹ̀ Islam ẹ̀gbìyànjú rẹ̀ jẹ̀ máa torí pé tábà ti dé sáré kò sí ní àlè ṣe máa ọ̀wọ́ ìtàkà ti ti sáfi wọ́ sáré lóko iṣẹ́ iná tilẹ̀ ti ọ̀pọ̀ torí gbogbo alọ́lọ́run lọ́wọ́ lágbọ́n àti sàn ẹni tó lówó ń ẹni tó sì jẹ́ ike ó ní agbára tóbi lè ti sẹ́kẹ̀tì islam ń bẹ́nu wa wọ́n kò dídì ra rẹ̀ ìwọ̀n bá tí wọn náà lè ṣe dákun torí tán lọ wọn náà ṣe nítorí pé kún bẹ́ẹ̀ tá a bá ṣe fọwọ́ àwọn bá dá ṣe náà lábàá pàdé. àwọn bàbá bàbá kan àwọn ọlọ́run ti ṣe sábàbí tí islam fi ń bẹ́ẹ̀ lù àwọn ọlọ́run ti ṣe sábàbí tí islam fi wà ń lù ọba àlẹ́ jù bẹ́ẹ̀ lọ àwọn sáà lọ́run ti ṣe sábàbí ọ̀dà táwọn bàbá yẹn náà bá gbìyànjú bàbá ìsìlámù kankan rè àníbà so àwa náà àsìkò tiwa ló dé yìí kí ni wọn bẹ ṣe láti kó lọ síwájú bẹ sí islam bíra rẹ léèrè tọba ti sọdọ aṣọ borí bíra rẹ léèrè sí lọ síwájú lòun kó bá islam àbí fàtẹyìn oníkàlùkù akówó owó ó kùnà la màlẹkọ bí ọ léèrè nù sàárì rẹ kí ló gbélé ayé rẹ ṣe ò lè padà má ṣùgbọ́n lónìí ò agbára tí wọn náà ti lè kó ìlọsíwájú bẹ sí islam báyà látàrí owó tọ́lọ̀ fún ọ báyà látàrí ẹnu tọ́lọ̀ fún ọ báyà látàrí ìyàtú tọ́lọ̀ wọn bá fún ẹ báyà látàrí agbára ara tọ́lọ̀ wọn bá fún ọ ọgbọ́dọ̀ sáwọn kankan sẹ́sì islam torí pé kémi àti ẹ àtòhun bí kálukú bá ta pátákẹ́ yóò tó kùsì bí tó kùsì yóò tó kùsì bí tó kùsì báwo wà ní tí gbogbo wa bá pàtì tí gbogbo wa bá pàtì kò ní fi nǹkan kan lọ síwájú torí ìdílé àmọ́ àná amana ń wa a gbọ́dọ̀ retí pé ẹnìkan láti jìnnàjìnnà òní ọ̀wọ́ àbá wa sí léyìí ẹnìkan láti jìnnàjìnnà òǹkan ní ọ̀wọ́ àbá wa sí léyìí àwa gan alára iná aláàsì nǹkan wà fúnra wa nítorí pé ìwọ fúnra ara rẹ ilé rẹ ń jò ọ̀wọ́ àmọ́ kan sẹ́lómìnà wà bá kan ìsẹ̀lómìnà ọ̀bọ̀ kan wọ́n ní kó gbìyànjú èsì tó ti o kò tó kàlọ́lá lójú ayé ọlọ́run yóò lè sànù wà bẹ́ẹ̀ ni bọ́lá wọn bá sànù àwọn náà sànù bọ́lá wọn bá sànù àwọn náà sànù kí ni wọn náà sè tọ́lọ́ làwọn bò ní yí wa padà àyàfi káwọn kọ́kọ́ yíra wa padà àdéhùn ọlọ́run inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run ní yí yín padà lórí pé bẹ́ẹ̀ pẹ̀lú àti tẹ́ bá kọ́kọ́ fọwọ́ ara yín yí padà ìlú dà ìlú ọ̀dà ìlẹ̀ ẹ̀dà ìlẹ̀ ẹ̀dà gbogbo òdúlá yìí fẹ́ máa ń kọ̀ dá ara rẹ̀ ní ọ̀dà lẹ́yìn pẹ̀sí atẹ́gùn ti lọ tatẹ́gùn ara abẹ ni ọ̀dá bí wọ́n sọ pé lùdá ara abẹ lọ́dá torí di ni àwọn anìká gbìyànjú àwọn anìká gbìyànjú ó lè máa mú lò olùkọ́ àwọn afi sàkàwé nígbà tí wò ó ṣe nǹkan kan láti tún tiẹ̀ sí ìwọ ò ṣe nǹkan kan láti tún tiẹ̀ sí ọ̀hún náà ọ̀dà déédéé dà àwọn èèyàn ló gbìyànjú ọlọ́mọ́ka ọ̀dẹ̀ télẹ̀ pàṣẹ má mẹ́tẹ̀ẹ́sì ó kó bẹ̀ àwọn ará tọba ti débi náà ó tún dẹ́ tẹ́lẹ̀ náà pé ọ̀ọ́ fún làwọn èèyàn ti ṣèlú tiwọn báyìí àwa náà la slack àwa dá slack dábàá ti slack má èèyàn náà wá tiwa náà yọ ya pé yẹ àwọn eléyìí náà serious tó bẹ́ẹ̀ ni gbogbo olúlé ayé ara abẹ lọ dáa lọ ṣe sọ pé ìlú yẹn dáa ara abẹ ni ọ̀dá lọ ṣe sọ pé ìlú yẹn kọ́ ọ̀dà kọ́lọ̀mọba kó jẹ́ kí dá kí tiwọn máa dáa jẹ́mọ̀ kò dàbí ṣùgbọ́n ipa kùjọ kan níta bá sì gbélé ayé ṣe òun náà lọ́nà wọn kó fi hàn wá tí ó sì san wá lẹ́sìn lórí ẹ̀ ẹnikẹ́ni tó bá bá dáadáa pàdé kó fọpẹ́ kọ́lọ̀ ẹnikẹ́ni tó bá sì bá nǹkan mí pàdé kó má sì gbẹnu àtẹ́lu ẹnìkan àforí ara rẹ̀ torí délé ẹdí ká máa yẹ̀wò ìfẹ́ wa wò lójoojúmọ́ o àwa náà dáàmú kó tilẹ̀ jẹ́ pé ọmọ lẹ́kà lọ́wọ́ àbáyé ṣùgbọ́n táà ń ṣe é lẹ̀ tí wọ́n kọ́ bí dáadáa ló bá pọ̀ jùlọ sẹ̀ wájú àtún tẹra mọ́ ọdún yìí lọ́ba aláyè ọlọ́run tún mẹ́ni tó mi ọ̀gá aláyè ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé à ń ṣe dáadáa kódà tí gbogbo ayé ọmọ àtàbù ẹ jẹ́ ká wọ awọ́ ọ̀bàjẹ́ kódà kó ṣe pé ní gbogbo èèyàn láàyò nítorí pé dọ́tà bá kú níta gbélé ayé ṣe lọ́lọ́run fi hàn wá ní pààrọ̀ nìkan fẹ́ iṣẹ́ náà ẹni tó bá sì bá nǹkan mi pàdé kọ́mọ bẹnu àti ẹlọ nìkan àforí ara rẹ̀ ẹ jẹ́ ká fún àárín ara wa sí ẹ jẹ́ ká rántí pé tá a bá ṣẹra wa ó tún léwu ń bà mí ìdúkà sẹ́lọ̀ lọ nítorí pé ẹni tó ọ̀sẹ̀ tí ọba forí jọ tó ọba fi kú yọ bẹ̀sán rẹ̀ níjọ́ gbé ìdàgbé àmì ṣùgbọ́n náà ọba ẹlẹ́dàá wa kọ́ ọba ẹsẹ̀ tó ti ẹ̀tọ́ ra àforíjì tó ọba ti jẹ́ pọ̀ ṣẹ́gbọ́ sọ́lọ̀ tó bá wò ó tún lè forí jọ láì tọrọ àforíjì ṣùgbọ́n èèyàn aburú síra wa náà èèyàn oníforí jìnra wọn lọ́dọ̀ gbẹ̀dà òkèèyà bàtọ́ wọn oníforí jìn bàbá rẹ̀ tí bàbá oníforí jìn ọmọ ta ló tún wá kò sẹ́nìkan tó torí ìdílé ẹja tún wà wá sí kọ́nà wà kó tún wà wá sí ìwà ọ̀nbẹ́nu tí máa tẹ̀wọ̀n jù lórí òṣùwọ̀n tí wàá wá bá dá ọ̀dájú pé ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀tọ̀ wá wá tí wàá bá ti dá ọ̀pọ̀lọpọ̀ orí yọ yá yóò fi yàn án lẹ̀ ọlọ́run bá dákun tún wàá wá sí ọdún náà àlùbáríkà tó ọmọ ṣe fún àwọn ẹrú rẹ látàrí kí wọn sọdún ọlọ́run ọba dàkú sí kárí wa ọlọ́run ọba mẹ́sì ọdún eléyìí láti máa fún gbogbo wa ọlọ́run ọba àwọn òkú wa tí wọ́n ti kú àwọn bàbá wa àwọn màmá wa tí wọ́n ti síwájú wa kú ọlọ́run dàkú bá wa foríjì wọn ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn gbogbo òkú mùsùlùmí tí wọ́n kú lórí kí wọ́n gbà fọlọ̀ ọlọ́run ni wọ́n sì kàn fi kú wọn ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀. wọ́n gbàgbọ́ nàbì Muhammad sallallahu alayhi wa sallam tànàbì ni wọ́n tẹ̀lé títí tán fi kú ọlọ́dà kò bá wa yá fi wọn ọlọ́run bá wa yá fi wọn bá wa fi àlùjáná bá wa fi san wọn lẹ́sàn-án ni àwa náà gbogbo gbàdá bá ṣẹ́kù ọlọ́run máa bẹ lórí Islam ọlọ́run ọlọ́run kó fàánù rẹ̀ ṣe wá lọ́kàn nínú àwọn ẹnìkan fà lùdánù sànù wa ọlọ́run dákun má jẹ́ kó máa ná ọbẹ̀ nu wa ọlọ́run dákun má ṣe wá lọ́ máa ná ọlọ́run bá kó fi àlékún àlùbáríkà sí nǹkan ní oníkálukú wa káwa rántí pé à ń sọdún kò dí wa lọ́nà láti fi máa ṣe àsọlẹ̀ fún ọ̀gá wa anabi tiwa anabi Muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ọlẹ́dàá wa gan àtàwọn mọ̀lẹ́kà alápàlẹ́ jẹ́ ìmọ̀ fáwọn náà ṣe àsọ̀láàtì fọ́gà ọ anabi muhammed sallallahu alayhi wa sallam fallahumma salli ala muhammed wa ala ali muhammed kama sallayta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammed wa ala ali muhammed kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid وسلم تسليما كثيرا وارض اللهم عن عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم نسأل اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم رحمكم الله